lópin ìgbà tí àwa náà ń bẹ abẹ́ arọ kí ó sọ pọ̀lọpọ̀ ọlá àti ọlá àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ èyí tí a ó fi rárá wa létí ní òní òun náà ní nípa iṣẹ́ dáadáa àwọn iṣẹ́ tó lóore nú àwọn iṣẹ́ tó ń bá ń ṣe tínú rẹ̀ ó máa dùn kì í ṣèwà àbàjẹ́ àwọn iṣẹ́ àgbòsí iṣẹ́ tí ò tọ́ tí ò yẹ eléyìí ló pọ̀ nínú ìjọ iṣẹ́ tó ṣe tínú rẹ̀ ó máa dùn tọ́lọ́ máa yọnu sí ọ lọ́nà sọ pé ní gbogbo ọmọ ádámà ó ti sọ́ọ̀tì ó ti pàdánù àyàfi àwọn tí wọ́n ní ìtàǹpẹ̀ ní ìmáni o náà ni àdíọ́kàn tó kún tó pé tó dára àdíọ́kàn ò tó àyàfi tá ṣiṣẹ́ tara tara iṣẹ́ tó dára àwọn sẹ́ ìlú kò ló ń kà inú rẹ̀ náà ni ìrun tá ń kí àwẹ̀ tá ń gbà sàkátà ń yọ umura tá ń lọ ají ká máa ṣe dáadáa fẹni tí ò ní ká dùn àwọn èèyàn nú ká ṣèfọ̀mọ́ ọlọ́run ọlọ́run ọba ká tọ́jú ẹni tí ò ní ká tọ́jú àwọn tí wọ́n ní wọ́n fẹ́ tí ò lè rí káwọ́ ṣe fún wọn káwọ́ fún wọn alámọ́lé ti wà àwọn tí wọ́n wà lọ́gbà àìsàn tí ò gbádùn àwọn ṣe lọ kárin tó pọ̀ tí mùsùlùmí ṣe táwa máa ṣàbòsí láàrin ara wa imani àtiṣẹ́ tó kún àtiṣẹ́ tó pé àtiṣẹ́ tó dára nítorí náà ńkọ́ àwọn tí wọ́n wọ̀ náà gbàljanna àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ni ọlọ́ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó dáa ìlò ìsọ inú àyà ìmọ̀ye tá a ti ké tó sì pọ̀ nú alukurani tẹ́ ẹ bá ní ìmánì tẹ́ ṣiṣẹ́ ẹ wà nú ọgbà inú firdaus ẹ̀ ní jáde nínú rẹ̀ láíláí kò sí ìbànújẹ́ ọkàn kò sí pé ní à ń kábàámọ̀ nínú àlùjànnà pẹ̀lú nǹkan ẹ̀yin ọmọ àyá mi ẹ jẹ́ kí a múra síṣẹ́ tó dáa ẹ máa síṣẹ́ tó dáa ilé ìfà tó jíṣẹ́ lá Muhammad sallam ńgbà tí wọ́n bi léèrè òun fúnra rẹ̀ ló sọ pé ní kò sẹ́ni tí ó wọnú àlùjànnà àfi tọ́lọ́mbá kẹ pẹ̀lú kẹ ọlọ́run ọba nìkan lálẹ́ fi àlùjànnà àwa gbọ́dọ̀ ṣiṣẹ́ iṣẹ́ lọ́lọ́wọ́ tí ó fi kẹ́ wa kọ́lọ́ mọ́sá kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àmín we give thanks almighty Allah